action kó tó believe kó tó make a comment gan kó wà very very careful Come kó máa tẹ̀lé àwọn ẹ̀kọ́ Islam tó kọ́ wa pé ǹjẹ́ akùnfà ṣekùn bí nábà yìí nǹkan ti bẹ̀yẹ̀ nù a you pé kò sí tó bá wàhálà lẹ̀ jù láàrin àwọn tàbíọ́n àtàwọn àtibáwò tàbíọ́n lẹ́kọ̀ọ́ yìí ju wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n ní táwọn ọ̀tá Islam máa máa dálẹ̀ fún àwọn mùsùlùmí وفقنا وتابعون عبا قل إنا كنا ما نسأل على فلما حدثت الفتنة قلنا سموا لنا رجالكم أدواني رسول صلى الله عليه وسلم دعوة لنا عليه بلي إسناد ولما جاءت الفتنة ما في الفتنة بعد أعرف سموا لنا رجالكم أسوأ إسناد ورئيس إن كان من أعلى السنة نقبلوه كان أهل السنة لأدها ولي تقوى وأولي كرما نبي وإن كان من غيرهم أصدقوا لهم أما لمين يعافي لفنا أود ديوا هو أبدي الزري important أو يقوى إيه قولوا سيوا page 164 عبد الله روي المبعث الثالث من مقتل حسين رضي الله عنه أفاني ekole keta في القوى ko wa سيدنا حسين رضي الله عنه قبل أن نتعرف على قتلة حسين دعونا نرجع سنوات قليلة إلى علي وحسين ما عشيتهما أفاني قبل أن نتعرف على قتلة حسين كما كان nípa àwọn tí wọ́n pàṣẹ دعونا نرجع سنوات قليلة جاءت لسين بيه إلى علي سيدنا علي وحسين أتي حسين قال قماري ما شيعتهما أتوان الشيعة أتي أوان يمكن الشيعة تعمل أبوان يعمل أمالين àbáwọn olùfẹ́ àbáwọn tó náà wà pẹ̀lú àwọn ṣíyà ìgbọ́mọ̀kan ṣíyà àlè àbíṣíyà tó pé àwọn sùkúta sẹ́nà alì ni wọ́n àbí sùkúta sẹ́nà ọ̀sẹ̀ ni wọ́n kẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ní ọ̀pá islam ni wọ́n wọ́n kàn gbọ́n àwọn ẹni rẹ̀ lẹ́yìn mi wọ́n kàn àwọn ẹni دعونا نرجع سنوات قليلة جاء طرفين بيه لهم ودون جيسين إلى علي رضا سيدنا علي رضي الله عنه وحسين توسين مع الشيعة ما الله والشيعة على علي رضي الله عنه علي بن فارق كنصو يشتكي من من شيعته إن كومبلين كهم ليه إن كومبلين كهم شيعة أهل كوفة وطبعا وراء كوفة táwọn bá gbàgbé táwọn bá gbàgbé ṣáyé sínú Umar bin Khattab radiyallahu anhu wọ́n ti máa kọ́mplín kan ara kúpa ayé ọ̀sán kò sí nǹkan tó kọ́mplín tí wọ́n fún mi àwọn tó bá fún mi ṣe ká máa rántí gbogbo wa. káàrí wọn pe ìlú kan ní hims hims wọn ní kọ́kọ́ kọ́lé ra sọ̀bí ra pé kúpa kékeré nù láwọn ará kúpa ni wàhálà làwọn náà mo fà wàhálà àwọn ará kúfà sọ pé àwọn ará kúfà báà nǹkan wọ́n lábẹ́ nígbà báyìí báyìí náà tọ́lọ́ rántí kò ṣe jazakallahu khairan jazakallahu khairan ya Muhammad Kabir àwọn ni wọ́n ń kọ̀mplín pàṣẹ ní àṣáàdì kò mọ̀rún kí kí ẹ̀sùn kí ṣe àbí àníbi sílẹ̀ tó wà gbáwé àjẹ́ náà gbókọ̀ mọ̀rọ̀kí alè gbókọ̀ lọ kàtà mọ̀dínà pé gómìnà wà dájọ fún àtàzí nàbí wọ̀ kàtà mọ̀rọ̀kí bá ẹwọ kọ̀mplain burúkú ṣe na ọmọ nìkọ̀ wọ sáàdù à ní gàdá ṣe ó bá ti kọ̀mplain ti wáyé dandan ní káwájì àmá sàlàyé fún bílò sí máa fi bọ̀ ń dé ní sàlàyé ìwọ̀n iṣẹ́ ìfún yín wọ́n sọ bí wọ́n ti iṣẹ́ ìfún wọn máa ké súrà tí ó gùn jù bí ilẹ̀ bẹ́ẹ̀ rẹ́kà lẹ́ẹ̀kejì máa kí bẹ́ẹ̀ lẹ́yìn náà máa kí àtàhíyá máa dìde lẹ́yìn rẹ́kà lẹ́ẹ̀kẹta máa kí fátíà nìkan lẹ́kẹ̀rẹ́ ní wọ̀n láì rò tí mo ní sí ẹ̀ nìyẹn ìfò ìgbà lóbi mo ti kí fún wa náà nù ní mi ní kírun fún àbí bẹ́ẹ̀ ti kí fún wa ẹ wá tẹ̀lé ọ̀rọ̀ yẹn kọ́mítì ẹ wá sí àlọ́ sí ó ń sọ̀rọ̀ pàṣẹ àlù dáadáa ni àwọn díẹ̀ kan wọ́n sọ pé àwọn díẹ̀ náà máa gbọ́n kan jẹ́ àwọn díẹ̀ àwọn yìí kan máa kọ́ kọ́mọ tẹ̀lé wọn bí wọ́n sọ̀rọ̀ báyìí wọ́n ròyìn sáàlù dáadáa ni wọ́n ti máa fi sàn màmá sí àwọn àbí òun mọ́mà wọ́n ti dèrè àwọn bẹ̀rẹ̀ ní ẹ̀ka fọlọ́wọ́n ẹnìkan ní ọ̀rọ̀ wọn ti ẹ̀rí sí àdù tàbí ojú fi pa lọ sójú ogun ẹ̀rí sí àdù ẹ̀rẹ́gbẹ́sẹ̀ níma ẹ̀mà ojú síkúrò níma ni kọmpútà kàbí lọ sí màdínà rọ èrò ni láti ìgbà yìí ìwọ tó lọ láyà àtijọ́ bẹ̀rẹ̀ ẹ̀ka àfọlọ́ iṣẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́ba bí iṣẹ́ ìbẹ̀rẹ̀ ọlọ́ba bí ọ̀rọ̀ rẹ̀ báyìí ládùn ní ìjẹ́ ikú tí mo ní ọ̀rọ̀ wọ́n lè bá bravo wọ́n láyà ọ̀sọ́là lójú kọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ ọlọ́run jẹ́ kébèrè ogun kọ́ wá ro fìtínà tó sì mú gbèsè ayé rẹ̀ ro fìtínà tó sì mú gbèsè ayé rẹ̀ òsì mú báyìí bàbá yẹn ni pé kí máa tọrọ bára fìtínà wa mú pé ẹyin ìpínfẹ́jú ẹ̀ àwọn ìpínfẹ́jú ó sì gbójú ẹ̀ mọ́lẹ̀ ó bẹ́ẹ̀ rí nàbí kọ́ ká bí wà lọ sáàrin jà àwọn ọmọbìnrin kí èsì mọ̀ dì mọ́wọ́n wọn á lábùkù ayé kí ni ah, nínú ọkọ̀ ṣé ń kabiru asọ́gbàtí ọdọ́tù sáàdì ẹni ṣé ń kabiru agbábà lọ́lọ́tù asọ́gbàtì ọdọ́tù ìkìtì ṣẹ́jọ sí ilé olóògbé sẹ̀gbọ́n àwọn ará kúta ìgbìmọ̀ wá sínú sọ́kàrí wa ń kọ́ pín káwọn fún ààrẹ ọlọ́dẹ̀ àwọn kúta rẹ̀ yẹ sẹ́kì min ṣe àti ìhàlẹ̀ wọ́n gbọ́ yìí pé sínú àlè ìsúbàì àwọn ará kúfà لقد أتبعت الأمم تخاف ظلم رعاتها àwọn al'umma kama kuma kaya buru abusi àwọn ará àwọn olórí wọ̀nyí ṣína alìmí sọ́kàn àwọn kama nínú àwọn al'umma wọn kálùkù ma kaya abusi àwọn nígbàtí wọn kama bí أدين فأثبات أخاف ظلم رؤيتي أكمي أتليدا من قيا بسوم ليه لا إله إلا الله أقول لهم أقول لهم كان شيء أقول نفهمي أقول لهم سبحانه وتعالى ألا وسواجو سامع àwọn ọmọ lẹ́yìn ni wọ́n káyà bù sí pẹ́ àwọn ọ̀gá ìdígbé ó ti fún wa ní fàásùgbà tó àkáfò zọ́nà ìyẹ́tì abẹ́ mi ò mọ́ wọ́n káyà àbùsí àwọn ọmọlẹ́yìn mi ni ọ̀pọ̀rọ̀ ìsàfáǹtukùn bí jihad ọlábíyàn tàǹfìrò yẹn tàǹfìrò máa ní kúrò bọ́dì alọ́sí jihad ìgbìmínú alọ́sí ojú ogun nígbà mìíràn wà á máa tún wọ́n lámì ẹ̀kọ́ sí máa ò máa tukùn mọ́ bá yín sọ̀rọ̀ ẹ̀ ní pọ́lọ́sí mi lẹ́nu gbọ́dọ̀ àwọ̀tukùn kìí ní kọ̀rọ̀ mo kìí gbangba ẹ̀ẹ́dá mi ونسعت لكم ولا تقبلوا متنسيا في مفرين مانا ايه قاولي انا علي قالين كومبلين قاوما شيعر ميه ودي وا شهود القلقياب روي انتوا ويتنس من جنجي سنبين لا حقه انتوا ويتنس من جنجي سنبين لا حقه لا حقه لا حقه وعبيدك ارباب او ما او ما يروني ودا بيقولوا كوا قالوا قاع بروين أتوا عليكم الحكم وتتكرك تنكرون منها هم ورزقكم وضعفه كما حكم ديه وعيدكم بالموعظة ذلك بتتفرقون مع سوى ذفن وعوذكم بالموعظة ذلك فالواحد سجنة ولي ما يقعد تقلوا لي أنها وأفقكم على جهاد أهل البغي على عاتي على آخر القول حتى أراكم متفرقون إن بعي سرع تابعوا عمالات تجبوا سواء تجبوا جهاد سواء إن دي قال يرمي تجبوا ملوري كيف تجبتك بيادي سعب قلبي عمالا سعب مدي تكون وقالوري يرجعون إلى مجالسكم كيف تجبوا سي أتكرمكم تتخاءون على موعدكم عن مواعيدكم اما عاتنا عنك الله وواعد ثلاثة أفاق أقومكم بدوا ممكن دولسة وترجعون إلى إلي عشيا كالزحر الحية ولا أكبر عن بي كجبوا عصار إكوار على الهلم أكبر عن بي أكبر عن بي أكبر عن بي أكبر عن بي kí aṣọ ara rẹ̀ kú ni ọ̀pọ̀rọ̀ náà lè mú ìṣúra ìmọ̀ àdúgbò mọ̀kọ́wọ́mọ̀ ẹ̀lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n á bẹ́lẹ̀ mọ̀kọ́wọ́m lẹ́yìn náà àti rọ́lẹ́tẹ̀ ayíwá ṣáhídùn àbdánakùn nígbà pé ara yín ló dúró ní wítẹ́ẹ̀tì tí mo sọ ayíwá ṣáhídùn àbdánakùn àbdánakùn gáà ìdún àkólakùn àmọ́kùnrin tí kúrò lọ́mìí هي ويتنزع العرائم وهي وقلوني بأمي حمي يوسف قلومي مختلف أحواكم رؤية قصيرة أمي إفادوا هي قصيرة مختلية بكم وأمراءكم أواميره أولون في أولون في الدين بيوه أولون في دماغه سباءكم يتيع الله وأنتم تقصونه صاحبكم صاحبكم وقعي يفتعون الله انت الذي تلوبا وانت تعصونه اي انت تلوبا انت تلوبا ولدت والله ورثنا لبوها ولدت والله اتومي والله عن المعاوية ايه معاوية لا اخبروا معاوية يعني اقاكد مية قلت اواني والله اومي اومي اومي لكي أن معاوية شارفني بكم شرف الدينار ودرهم تبقى في استيج تبقى في دينار كف من درهم في باونس كف من دولار فأخذ مني عشرة منكم الله أكبر وآتاني رجل منهم بسيما معاوية بتاعهم الذي يواقع الذي يوافوا من أوعين كف من يوكار أكمي ما تعرف يجيب kí n fún màáwíà ní mẹ́wàá yìí yẹ́kẹ̀yẹ̀kẹ́ tó ń bá káàkiri kí wá kẹ́ra kọ́kọ́ wá fún lẹ́yọ̀ kan rẹ̀ wọ́n náà ó sì dìbò sẹ́gbìnà àríwò pé kí ní màáwíà sí kẹ́kọ̀ọ́ ti tẹ̀ sẹ́gbì kọ́kọ́ sí lórí òótọ́ kò lílo láì àwọn èèyàn rẹ̀ wọ́n wà pẹ̀lú ẹ̀lú lódodo ẹ̀yin tá a rò pé àwà lórí pààrọ̀ yóò bá kọ́ pé pààrọ̀ pẹ̀lú yín tí máa fún ní mẹ́wàá yín lábẹ́ gba ẹyọ sí lọ́wọ́ ṣe àbáwọn àwọn ará kúfà ya ahalar kúfà ọkùnrin ará kúfà mo ní túbíkú sàrátù wọ ìsìn bọ́ pẹ̀lú yín tàbí mẹ́rin zuwa asma ọ̀gákùn mú ló kalam ẹni tí ẹni tí dìgẹ́rọ ọ̀yáyá ni tí olùsọ̀rọ̀ wọ́n mẹ́yìn ló absar àwọn tí wọ́n ní ojú wípé pé àfọ́jú ni wọ́n wọ́n lójú bọ́ káàrùn ojú wọn mọ́ káàrùn ojú wọn ni wọ́n tẹ́lá jùlọ àmọ́ àfọ́jú ni wọ́n wọ̀nyí náà láhàárá sídẹ̀kùn ń dá ìfà sọmọ abíire kò sí ìjà abíire nù yí tó bá gbé àwọn ọ̀tá ọrùn náà ọmọlúwàbí في سيرو أحرار أو إتموين سلك عند اللقاء تسجد لمقى الوطن لا إخوان الثقة عند البلاء لينا ما يحق تسنه لشرور دونا حربت عيديكم يا أشباء العبل قواعد الترجابي أواتي عن كل كلمة يعني قاب أنا آه رعاتها أنا عن كل tẹ́lẹ̀kọ́ àwọn tó múlí tó wọn wọ́n ti fi wọ́n lẹ̀ wọ́n dẹ̀ kiri ni lọ́pọ̀ kùlámà jamaitu min janibin jama'atu min janibin faraftu shawarakat min akhra da kuma da ka kuma su kuma dikiri kuma su kuma kuma su kuma su kuma su kuma milon ilé ni ọ̀rọ̀ tí sayyidina ali radiyallahu anhu sọ ti kọ́nà ra kufa káàlì bàbá tí àwọn sí ìrọ̀ wọn pa ó bí wà wọ́n tó kí ọjọ́ bàbá yẹn lẹ́nu ni lọ́fà ọ̀kan nú láyàláyà alùpàtẹ́ ní àlì ó ní wọn àlì láyé sẹ́dínà àwọ́kà gbogbo kan lọ dédé láyé ó gbogbo kan lọ dédé láyé tí wọ́n ti dàrú bá oníbẹ̀rẹ̀ láyé Abubakar àti Umar láyé Umar irú òní ló fi jẹ́ lórí láyé tẹ̀lé rẹ̀ irú láyé tẹ̀lé irú rẹ̀ mo ti pa lórí ó lè ẹ̀yìn lẹ́nu gbọ́rọ̀ ẹgbẹ́ ẹ̀mí sí kọlùwà àmì ẹ̀kẹ́ amúrò ẹ̀ńdà hàdà wà hàbì jẹ́bẹ́l ìtàhàmúhù wà ìyáàdù bí láyé bí kàzùrí alámà rí àwọn ṣíyà kọmọ dúwà lẹ́bẹ̀ẹ́ rẹ̀ kíkọ́ ti tẹ̀lé àlejẹ̀ nìkan ìtàhàmúhù bí ìyáàdù wọ́n lọ́kùsọ̀ àmì wọ́n ti kọ́ القراء الله أكبر روى شريف رضي عن أمير المؤمنين علي بن أبي طالب رضي الله عنه أنه قال أبو هذا شريف رضي عن أمير المؤمنين أبو سيدنا علي رضي الله عنه أنه قال أما بعد لينا يا أهل العراق بقيرا العراق فإنما أنتم كالمرأة الحامل alamari yìí dàbí obìnrin tó wà ní oyún ni obìnrin tó wà ní oyún amira tọ́lá máa àtàmà àkàlẹ́kọ̀ọ́ nígbà tó wá bí àtúntẹ́ ẹ̀kọ́ bímọ tó ní oyún ẹ̀sìn tó tán ó wá ní miscarriage alukasọ́lá tí wọ́n tó dáṣkù sáré kó bí sóbi bí sóbi bí sọ́ọ́ tí ọ̀pá àbọ̀kọ́ ìyàwó وما تقيها ببنكم قد أبقوا رسالة يمها àwọn asùkútà ti gúrò sí kí ń bọ̀ wá kọjá lọ kọ̀rá àbáàdì wá di kíkì ni wọ́n rọ́sọ àbáàdì àwọn tó dùgbò ẹ̀ tó jìnà àbáàdì ma a ta yi cikin ikiyar kuma ma bayan kira da select na bikin da ku nuna su mai walakin in na kun kan saukan in ga ɗabbaki ne a hankara ne an na kun ta kolo na dubbarun kan kan yi su ba ikpe aliyu ya gzib ta aliyu kuro kara ta na kuma lọ ọlọrun ku bin su yi ala mana aka kan na kuma kan na kuma kuma الله أكبر قد قال أيضا رضي الله عنه سيدنا الزبير قاتلكم الله بن لغم بعين قد ملأت قلبي كهن أكا أكا متكون أكا متكون أنيو أنيو ثم جل يجون كما ويأنيو أنيو بيبي بي أنيو وشعت حيتم وشحيتم صدري جيدا لا يعني بنو báyìí ó ti kú nínú gbogbo sí ilé sẹ́yìn àlèyìnwá ìgbàrá tó mú ní ọ̀sẹ̀bọ̀l tìmáàmì tìmkáàfẹ̀l ṣe ti wá fàmí jẹ́ pé wọ́n kama lórí tó ṣùkọ́ lọ وأفسدتم علي رأيي الإسلام وخذلان ìwà tó wá gba ìròmí ìròmí pẹ̀lú ẹ̀kẹ́ àti yẹpẹrẹ èyí sí ní àrísọ́ àwọn ará kú àwọn ará Iraq ọlọ́run kó dálàwà náà ọmọ lẹ́yìn burúkú ọlọ́ọ̀bà mẹ́sàn-án lẹ́yìn burúkú àwọn ọ̀gá wọn ọlọ́ọ̀bà ilé ìrìn ọ̀rọ̀ sí na Ali kábọ̀ sí ọ̀rọ̀ sí na Hassan bin Ali radiyallahu anhu àwọn yòókù náà ọlọ́run musa dàwà السلام عليكم ورحمة الله وبركاته